ilé ìfowópamọ́ ilé ìfowópamọ́ ilé ìfowópamọ́ ilé ìfowópamọ́ means bank ilé ìfowópamọ́ means bank lọ sí ilé ìfowópamọ́ lọ sí ilé ìfowópamọ́